just a quick one just a quick one ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣe eré ṣe dára ni mo bá yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé um, I want to say a very big thank you to you ẹ ṣé gan mo dúpẹ́ kú àdúró tì ìyá kset Ọlọ́run àtúbọ̀ bá mi lọ́ra ẹ̀mí yín ẹ ṣé gan mo dúpẹ́ o um, Ọlọ́run àbá mi lọ́ra ẹ̀mí yín Ọlọ́run àbá mi yín wà pẹ̀lú yín àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń reach out to me gbogbo ẹ̀yin tẹ́ ń comment gbogbo ẹ̀yin tẹ́ love me àti gbogbo ẹ̀yin tẹ́ send apologies yín nípa nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹlẹ́hà àti ẹ̀yin tẹ́ ti bú mi tẹ́ send apologies ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ torí ẹ̀ nìyẹn ṣe máa ń èèyàn ṣe máa ń wà vẹ èèyàn máa ń take time ẹ̀ láti strike because nígbà míì téèyàn bá ní bí ejò ṣe gùn nìyẹn ṣe máa dáná sun èèyàn á dáná sunlé two wrongs cannot make a right ìgbà tí mo gbogbo kìíní yẹn ń gbóná gba àwọn tó sọ̀rọ̀ tèmi náà bá ti sọ̀rọ̀ padà ní sí ó ṣeé ṣe kí n má gba àwọn apologies tí mò ń gbà apparently ìkan nínú àwọn tó tiẹ̀ tó reach out sí mi ṣe mọ̀ pé ọkọ ẹ̀ ń follow mi ọkọ ẹ̀ ló kọ́kọ́ pè mí ló bẹ̀ mí kó tó di pé òun náà tún wá ṣe voice note ó bẹ̀ mí ọkọ ẹ̀ ń follow mi either you like it or not àwọn èèyàn tẹ́lẹ̀ expect ló ń follow me because àwọn tó àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lábẹ́rẹ̀ minority ni wọ́n àwọn tó ń fọ́lò mi <laughs> majority ni wọn kò sí nǹkan tẹ̀lé ṣe torí mi ò ní sọ ẹ̀tàn so ọlá ẹ̀hẹ́n then ṣẹ́rí ọ̀rọ̀ màmá ìyá àbèjì tí mo sọ mi ò expect anybody bú obìnrin yẹn o ẹni tó bá wọ bàtà ló mọ ibi tí ó ti ń tà ń lẹ́sẹ̀ ní tí èmi kọ̀ sọ lórí ni pé àwọn ọmọ yẹn pé whatever ìjà tó fẹ́ jà kọ́ má fi àwọn ọmọ yẹn sáà nítorí a lot of people ló máa ma wo àwọn ọmọ yẹn níwò pé kíní bọ́ ẹ má jẹ́ kí n tàn yín kò easy kí obìnrin dátọ́ ọmọ kẹni kò easy kò ní ẹ̀mí ìdáríjì àti dátọ́ ọmọ ìyà tí ìyà ń jẹ lórí ọmọ kò kéré tóbìnrin bá dátọ́ ọmọ it takes the grace of God kí obìnrin yẹn tó lè dáríjì ọkọ ẹ̀ ẹ má jẹ́ ká tọra wa èmi ò ní tàn yín mo ṣe nǹkan kan síta mo wá rí i pé mi ò ṣe dáadáa mo fẹ́ padà lọ ṣe lórí pé ìyà ọjọ́ alẹ́ kò easy kóbìnrin dátọ́ even karọ́kùnrin tó bá obìnrin tọ́ ọmọdé age ten kóbìnrin wá gbé láti gbà yẹn ṣe mọ̀ pé ọmọ yẹn ọkùnrin yẹn sì lè máa claim pé òun ṣe nǹkan kan kó easy láti dá tọmọ then ẹ̀yin tẹ máa ní ẹ kò yẹ kó máa ṣépè kò ní wu obìnrin náà láti ṣépè àdúrà ò ní wá láti inú ni kò ní wu obìnrin láti ṣépè fún ọkùnrin àdúrà ò ní wá láti inú ni ó máa gbé àdúrà tí gbogbo ìgbà tí obìnrin bá ti rántí especially nígbà tó bá ka lára tó fẹ́ sanwó school ọmọ àbí tó lọ gẹ́ta rẹ̀ involve ní nǹkan tí ò yẹ kó ṣe nítorí pé ó fẹ́ tọ́jú ọmọ láti inú wá ní ire èpè tí máa máa wá èèyàn onímọ̀ kò easy àwọn tó ń sọ̀rọ̀ pé ó yẹ kó lè tọ́ rẹ ó ti tán àwọn ọmọ ẹ̀ ó yẹ kó lè ṣe kíní kan kò ṣó easy ni kéèyàn bíbejì kó dàtọ́ kò easy if èèyàn bí ẹyọ kan ó da tó go kò tí easy ṣe rí téèyàn bá ti wá fáìn ara ẹ̀ nírú nǹkan báyẹn èèyàn máa máa bẹ obìnrin tó wà kàn tó tó tó wà concern ni obìnrin tó tó tí yẹn affect èèyàn máa máa bẹ ni ẹ máa bẹ máa tù ni kò easy kò sí kò sí obìnrin kan tó dátọ ọmọ tó máa sọ pé ó easy even kí ọkọ bẹ ẹ tọ láti ibìkan débìkan àwọn ìgbà kan wà tó jẹ́ pé especially tọmọ bá ti ń dàgbà mọ́ ẹ lọ́wọ́ àdúrà yẹn níbo ló ti fẹ́ wá sọkùnrin. So níbi tí inú máa ń bí obìnrin dé gan tó bá jẹ́ pé wọ́n ní agbára wọn ò ní gbà kí àwọn ọmọ yẹn ṣe fún bàbá yẹn jẹ wọ́n máa gbàdúrà pé sẹ́ oúnjẹ yìí o ó bá jẹ́ ọmọ tí wọn ò lè mú pé kó má ṣe fún bàbá ẹ̀ wọ́n wá máa gbàdúrà pé ẹ̀mí bàbá yẹn ò ní sí débi tó máa ráyè jẹ oúnjẹ yẹn torí wọ́n mọ̀ pé wọn ò lè stop ọmọ yẹn kó má ṣe fún àwọn kó má ṣe fún bàbá ẹ̀ àwọn ọmọ máa ní kẹ́mi bàbá yẹn má wà láyé ni kò easy kí obìnrin dá tọ́mọ kò easy gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin tẹ máa ń blame àwọn obìnrin pé wọ́n ṣe ṣe gbá kan wọ́n kan èmi ò blame èyí tí mo ṣe fún ìyá àbèjì mi ò blame ìyá àbèjì o torí òun ló wọ bàtà òun ló mọbi tó ti ń tà òun lẹ́sẹ̀ mo kàn ní kó jèbù rẹ ni nítorí ìwà tí àwọn àtàwọn ọmọ yẹn wò lè pa ọkùnrin yẹn wọ́n máa máa jẹ́ kí ẹ̀mí ọkùnrin yẹn àìmọye ọ́ tó bá máa ṣe pé kí wọ́n ṣe lábẹ́lẹ̀ káwọn ọmọ yẹn má wà open bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ bóyá èmi gan dá ọkọ fún àwọn bàbá fún bàbá ọmọ mi lábẹ́lẹ̀ ẹ mọ̀ bóyá obìnrin mi ń dá ọkọ fún bàbá àwọn ọmọ ẹ̀ lábẹ́lẹ̀ tí ò gbé síta ẹrù kò easy kéèyàn dá tó ọmọ kò easy gbogbo àwọn obìnrin tẹ̀dẹ̀ ń rì gbogbo ẹ̀yin ọkùnrin kò sí nǹkan èèyàn tó bá sọ pé obìnrin ṣe gbá òṣàwò ṣó easy ni obìnrin mi à lọ ṣàṣẹ́wó pé kọ́mọ òun lè jẹun obìnrin mi ìwọ̀ sí okó tí ò yẹ kó dó ọmọ yẹn dẹ̀ ní bàbá mo róbìnrin tó sọ fún mi pé ọmọ òun ṣe birthday bàbá ò pé pé happy birthday ọmọ yẹn wá lọ kájọ ẹ wá máa jẹ́ káwọn ọmọ yẹn máa fi pé irú ayé wo làwọn wá wọ́n dẹ̀ mix ní school ah ẹjọ nítorí Ọlọ́run kí làlá mọ̀ rí orúkọ bàbá tó ọmọ fẹ́ jẹ́ bàbá tí ò tọ́jú ọmọ àbí ẹni tó lóun wà nínú ilé ọkọ Ti ọkọ ò tọ́jú ẹ̀ kí ló ń jẹ́ mi sisi ẹ̀ fún kí làlámọ̀ rí orúkọ tó ń jẹ́ ọkọ tí ò lọ́jọ́ tó ò láṣẹ tó fẹ́ pa lórí ìyàwó tíyàwó wa ń jẹ́ orúkọ ẹ̀ tínú ẹ̀ ń dùn awakọ̀ wà tá a sì máa yọ orúkọ tá a sì máa yọ orúkọ ọkùnrin dànù àwọn kan wà bẹ́ẹ̀ tá a yọ dànù sígbó because ó ní òrìṣà tó ò gbè mí ṣe mí bó ṣe bá mi àkó ìnísọ̀jú ràdàràdà kí làlámọ̀ rí orúkọ tí obìnrin jẹ́ tí kò dẹ̀ sí pé bóyá ẹ̀sùn wà lẹ́yìn àpò mi ì sọ wípé dandan ni kí ọkùnrin lówó bọ̀ ìwọ̀nba tó o bá ní kó fi mọ èèyàn kó o dẹ̀ níwà tó dáa o ò ṣe fọ́mọ o ò ṣe fúnyàwó o ò ṣe fún ẹbí ìyàwó o ò ṣe nǹkan kan kí wá làlámọ̀ rí kí làlámọ̀ rí pé wọ́n kí làlámọ̀ rí pé ìyàwó wa dúró fẹ́ máa sọ pé ọjọ́ kan òun jẹ́ mrs lágbájá mrs òfowó ní ní sísòfowó ní ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọlà mí sísòfowó ní èmi ò blame ìyá àbèjì àti gbogbo àwọn obìnrin tó bá decide láti ṣe bẹ́ẹ̀ mi kò fẹ́ kó gbé ọmọ sí mi fẹ́ káwọn èèyàn rí àwọn ọmọ yẹn pé ẹ wọ́n ń sọ báyìí wọ́n ń sọ báyìí àwọn ọmọ yẹn mọ ẹni tó ń tọ́jú wọn náà àwọn ọmọ náà kó tó débi tó wà yẹn wọ́n á ti jìyà ìjọ tí ìyá wọn ò ní róúnjẹ fún wọn ìjọ tó máa róúnjẹ fún wọn ìjọ tí ìyá wọn á lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe àwọn ọmọ yẹn náà wọn wọn wọn náà rí i kò tẹ̀ ṣe àwọn ọmọ ìlú yìí àwọn ọmọ generation ni wọ́n mẹ́ni tó tọ́jú wọn kò sóbìnrin náà i challenge you tí ọkọ ò ní bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó máa lóore rere pẹ̀lú ọkùnrin náà mo challenge ẹ kó wá sọ tí ọkọ ò bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó wá ní o lọ gbàdúrà ò ń ṣe àdúrà ran ọkùnrin yẹn lọ́wọ́ kó gòkè mo challenge ẹ wá sọ tí ọkọ ò tọ́jú ọmọ tó wá lọ wish ọkùnrin yẹn well mo challenge ẹ bọ́ síta kó wá sọ ìwọ obìnrin tí ọkọ ò bá tọ́jú ọmọ tó jẹ́ pé ìwọ ni àdágbé àdáfà tó wá ní ogbèrò re fọkùnrin yẹn tó wá ní wọn ní àdúrà ìyàwó máa ń ṣe lórí ọkọ àdúrà obìnrin ṣe lórí ọkọ tó lò dídì fi àdúrà ran ọkùnrin yẹn lọ́wọ́ mo challenge ẹ kó wá sọ. So mo challenge ẹ kó wá sọ àdúrà yẹn ò ní wá ẹ má wa àdúrà yẹn ò ní wá bó bá fẹ́ ṣe gan ẹnu ẹ̀ á wúwo kò ní lè jáde ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí gan wish lati gbọ́ ibi sọ́kùnrin yẹn ni torí ẹ máa wò pé ńgbà tó wà láyé kí ló ṣe kí ló ṣe ẹ máa máa wò pé àkútù kú ẹ ó pẹ́ kó tó dára nù ó pẹ́ kí nǹkan tó that is the truth it's just normal bẹ́ẹ̀ náà ọkùnrin tó bá dẹ̀ da ọkùnrin tó bá da obìnrin mi lè lọ gbàjẹ́ lórí ẹ̀ obìnrin á lọ gbàjẹ́ lórí ẹ̀ kò sí nǹkan tí obìnrin ò ní lè lọ ṣe lórí ọkùnrin tó da obìnrin á gbàjẹ́ obìnrin á ṣe oríṣiríṣi obìnrin á ní kẹ́ pa òun lórí ọkùnrin tó da bọ́ ọkùnrin tí ò tọ́jú obìnrin tí ò tọ́jú ìyàwó ẹ gbàgbé ẹ ọkùnrin ẹ wò tíyàn kan bá sọ wípé mo oríire kò bẹ gbèrò oríire kò ní kó gbáyé torí a máa wù ẹ́ pé ò ń disturb òun àwọn tó yẹ kó ṣàánú òun ò jẹ́ kó ń ṣàánú òun àwọn báwọn bá pẹsẹ̀ síta ṣẹ́wó náà máa pè ó lórí burúkú ẹ̀ ò dẹ̀ ṣe nǹkan kan kò kí ẹ̀ kó kú kó wọlé kó má jáde mọ́ ni kó má kó jáde kó má wọlé mọ́ ni okú ẹ̀ ò jẹ́ nǹkan kan lójú ẹ̀ kò fẹ́ rókó tó gbé sábẹ́ bó o bá dogan ẹran ìríra ló jẹ́ níwájú obìnrin tó o bá tọ́jú ọmọ tó bá gbógbó lẹ̀ fún ẹ ó máa ti fọkàn sí pé wẹ́ẹ́ bóyá obìnrin to ti lọ dóko láti ri owo kó tọ́jú ọmọ tí obìnrin obìnrin tí ọkùnrin ò bá tọ́jú tí ọkùnrin obìnrin bá gbé òbò fún ẹ pé kó o do ó ń wo bẹ́ẹ̀ ni wípé òun lọ fòbò ṣaṣẹ́wó ni ọlọ́run wàá máa irritate wàá máa rùn sí ẹnu ẹ á máa rùn i'm telling you either we like it or not mi ní kóbìnrin worship owó bẹ owó máa ń la obo ìkẹ́sí obìnrin máa ń la obo ìkẹ́sí ẹ tó o bá tiẹ̀ tọ́jú obìnrin tó o ń bá obìnrin tọ́jú ọmọ ẹ̀ bó ṣe máa rí lójú ẹ̀rẹ̀ á gbàjẹ́ nítorí àṣàdúrà bẹ́ẹ̀ ò tọ́jú ọmọ ò tọ́jú obìnrin kò ní kó má kú o wàláì obìnrin yìí ò ní kó má kú ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lùyàwó yín lájọ́ àárọ̀ yín tẹ́ ẹ bá wọn tọ́jú ọmọ tẹ́ dúró dọjọ́ alẹ́ ìyà jẹ ṣégeṣège sí yín lára ẹ má jẹ́ kóbìnrin kan tọ̀ yín pé òun ní forgiving spirit of forgiving spirit òfòwò ni ìyà jẹ ṣégeṣège sí yín lára ọlọ́run wọ́n máa farabalẹ̀ fìyà yẹn jẹ ni wọ́n á bá yín gbé kátẹ́tà tí pò yín sábẹ́ bẹ́ẹ̀dì ìgbẹ́ wa máa rùn pa yín nínú ilé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ tọ́jú ọmọ tẹ́ dẹ̀ fi ojú obìnrin ráre tẹ́ lu obìnrin wọ́n bá yín tọ́jú ìyà yẹn mo wish pé kẹ́ wá sórí platform yìí kẹ́ wá gbọ́ nǹkan tó máa ṣe fún yín ọlọ́run ẹ lè escape ẹ̀ àfi tẹ́ bá lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín pé obìnrin kan ní àmọ́ ti gbàgbé vengeance is lord forgiveness is for irọ́ ni ìyàn ọdún mẹ́ta ó máa ń feli fẹlifẹli lọ́wọ́ obìnrin ni i'm telling you ẹ má jẹ́ kó tàn iwo to tó bá ìwọ tó bá tí nírú nǹkan báyẹn lọ́wọ́ tó ò tí ì ṣe obìnrin ẹ̀ dáràn débi àràn ó jẹ́ ya má ṣe ìwọ tó bá ní púpọ̀ máa mú nínú àìní ẹ̀yẹn jẹ́ káwọn ọmọ àtobìnrin máa rí bẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn olórí burúkú ọkùnrin ẹ máa lọ máa ṣe fún ọmọ ẹ̀gbọ́n ẹ lọ ṣe fọ́mọ àbúrò ẹ fẹ́ kán pè yín ní èèyàn tó dáa ọmọ tí yín gangan ẹ̀ ní ṣe fún àwọn àwọn àwọn ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n máa ní ọpẹ́lọpẹ́ dádì olórí burúkú yìí ẹ̀ ní ṣe ẹ wá dára lẹ̀ rí jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ bí ẹni tí tírélà ti gbá ẹ wá máa wá sí pátì òfò ẹ̀yin narcissist burúkú ẹ̀yin gaslighter ẹ máa wá sí pátì ìranù ẹ wá máa fẹ́ máa fi ọ̀rọ̀ sọmọ lórí ẹ fẹ́ máa jẹ́ pé bí ẹ̀yin tẹ́ ti ya wèrè wọ́ọ́ ìyá jẹ ṣẹ́gẹ̀ sí yín lára ṣẹ́gẹ̀ kò sóbìnrin tó máa forgive yín èmi ò blame ìyá àbejì o ẹ má rò pé mò ń blame èmi ò blame ẹ mò ń bẹ ni ẹ̀bẹ̀ tí mo dẹ̀ ń bẹ ni wípé kó má mú àwọn ọmọ yẹn pé bó ṣe báwọn ọmọ yẹn ṣe ń ṣe yẹn ó expose wọn èèyàn burú bọ pé màá wá ní kí ìyá àbejì má ẹni tó tọ́jú ọmọ màá ní kó oúnjẹ ọmọ korò lẹ́nu ẹ̀ mi ì sọ bẹ́ẹ̀ o mi ò bú irú èèyàn bẹ́ẹ̀ èèyàn máa èèyàn máa bẹ́ẹ̀ ni but mo sọ fún yín lénìí obìnrin tó bá kó hundred sílẹ̀ gbogbo èyí tí ẹ ò tọ́jú ọmọ tẹ fìyà jẹ obìnrin wọ́n máa fìyà yẹn jẹ yín lọ́jọ́ alẹ́ ọlọ́run ẹ wá gbọ́ obìnrin tẹ́ ẹ̀ tọ́jú kò lè ṣàdúrà fún yín bẹ́ẹ̀ bá jọ kírun gan tó ń ṣàdúrà yẹn ó ń yí padà nínú ẹ̀ pé olórí burúkú ó máa máa yí padà nínú ẹ̀ fún yín ni kò sádùúrà kò sí àlùbáríkà kankan àdúrà kan tó fẹ́ ṣe fún yín ọlọ́run kò ní ṣe é kò ní ṣe é kò tẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ kẹ́ gòkè torí gígòkò yín ò ṣe nǹkan kan fún àìgòkè yín ò ṣe nǹkan kan fún ó dẹ̀ máa ó máa máa struggle pé kó o lè rí yàfíyín jẹ ni ọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn ọlọ́run dẹ̀ máa ń jẹ́ kó rí yàfíyín jẹ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ tọ́jú ọmọ èmi ò blame obìnrin tó bá decide láti wọ agbádá tó lóun ni bàbá o torí pé kò easy láti dá tọmọ pàápàá obìnrin tó bá jẹ́ wèrè abiamọ kò easy láti dá tọmọ kò easy láti dá tọmọ wàláì tí wàá wá jókòó can you imagine nǹkan tó ṣiṣẹ́ fún kí bàbá kan wá jókòó kó wá fẹ́ máa fọwọ́ lálẹ̀ kó wá rí i pé wàá máa wò ó pé tí wọ́n bá ṣe bí bàbá ṣe ṣe ń kọ́ báwo ló ń jẹ gan oúnjẹ yẹn gan ò ṣe ní gbóná ní ṣe ní ju ẹlẹ́nu báwo lobìnrin yẹn gan ò ṣe ní gbàdúrà pé kọ́nà tètè pè é sọ́dọ̀ kí iṣu ọmọ tó jiná torí iṣu ọmọ yẹn tó bá jiná ṣeéṣe kó jẹ́bẹ̀ ò dẹ̀ bá wọn ṣe é ó bá wọn ṣe ó máa fàdúrà ràn ẹ́ lọ́wọ́ kó náà tètè pẹ́ kó náà tètè pè ẹ́ sọ́dọ̀ ni ẹ má tanra yín ó máa tètè fàdúrà ràn ẹ́ lọ́wọ́ kó náà pè ẹ́ sọ́dọ̀ ni torí iṣu yẹn ò bá wọn ṣe ó dẹ̀ fẹ́ jẹ́ ń bẹ̀ ibi tẹ́yìn míì dẹ̀ wá burú sí ẹ̀ẹ̀kọ́ láti lọ ṣe nǹkan láti kẹ̀yìn ìyá sí ọmọ ẹ̀ẹ̀kọ́ láti ṣe nǹkan láti dorí ọmọ rú obìnrin yẹn máa tètè ṣàdúrà kọ́lọ́n tètè pè ẹ́ sọ́dọ̀ ni torí iṣu tó o fẹ́ jẹ o ò bá wọn dáná ẹ̀ kò ní gbèrò re wọ̀n ẹ́ á tètè gbé àìsàn tó o fi nílé jẹja tútù àwọn àìsàn bíi diabetes tó o nílé jẹ ṣúgà àwọn àìsàn tó máa ń gba bẹ́ẹ̀dì lọ́wọ́ èèyàn tó jẹ́ pé àwọn bẹ́ẹ̀dì tá máa ń lò lọ́spítù tí wọ́n máa adjust yẹn àwọn àìsàn tó máa ń gba bẹ́ẹ̀dì gidi lọ́wọ́ èèyàn àwọn àìsàn tó máa ń gba ẹsẹ̀ tó máa ń gbé tó máa ń subject èèyàn sórí wheelchair obìnrin yẹn máa gbàdúrà fún ẹni torí ó mọ̀ pé tóun ò bá gbà ládùúrà fún ẹ wàá lọ jẹ níbi tó ò ṣe sí ẹ má jẹ́ atanra wa béèyàn kan bá sọ fún yín pé irọ́ ni yín ká pa no, no speak for yourself mo challenge ẹ̀yin obìnrin ilé ni ẹ̀yin màmá mo challenge ẹ̀yin single parent ẹ dá tọmọ dórí pé ìjọ gbàdúrà kan ẹ jẹ ń bẹ́ẹ̀ ò ní sọ pé kó má jẹ́ bàbá ijo bẹ̀yìn ìjọ gbàdúrà ìjọ fojú rẹ wò ó ìjọ oníkọjẹ́bẹ̀ mo lè gbẹ́tò yẹn kalẹ̀ kí ní káwọn tó dátọ́ ọmọ wá sọ̀rọ̀ wọlé pé kí ni èròǹgbà inú yín sí ẹni tí ọkùnrin tó fi yín lẹ̀ tí ò bá yín tọmọ kí ni èròǹgbà yín máa ṣe update yẹn àwa ṣe show yẹn kí ni èròǹgbà yín gẹ́gẹ́ bí òbí tó dátọ́ ọmọ kí ni èròǹgbà yín lọ́jọ́ iwájú àdúrà wo lẹ̀ ń èyí tó bá sọ pé mò ń gbàdúrà kan ọmọ yẹn lè ṣe kán ṣe fún bàbá ẹ irọ́ lẹ pa irọ́ ni gbogbo ẹnu ni mo fi sọ pé irọ́ lẹ pa àfi báyìí pé kò ń ṣẹ̀jẹ̀ ló ń flow nínú ara yín ìjọ rírí jẹ ìjọ àìrí jẹ ìjọ ọ̀kẹ́rẹ́ yín pé bí sùn ló pọ̀ ẹ wá ní ẹ wá jókè ẹ wá ń fa tíra kan àbẹ́ ẹ̀ ń fa kinní kan ẹ fi ń ṣàdúrà fóbìnrin kan ọkùnrin tí ò jẹ tí ò bá yín túṣu pé kó jẹ wọn ọmọ ẹ ẹ fẹ́ kó jẹ ẹ ẹ fẹ́ kó dẹ̀ ẹ fẹ́ kọkùnrin yẹn ní láárí gan bó tiẹ̀ jẹ́ pé ó deserve ẹ̀ bọ́ ẹ má máa tàn ẹ mọ̀ pé mi ò ń ṣe ẹlẹ́tàn ẹ má máa tàn àwọn èèyàn pé vengeance is Lord ọwọ́ ọlọ́run nìkan nìdáríjì wa ẹ má máa tàn yẹn ẹ mọ̀ pípé nínú yín irọ́ ni ẹ ní jókòó ṣàdúrà fọkùnrin yẹn ẹ mọ̀ pé ẹ fẹ́ jẹ́ kí iṣu ọmọ yẹn tó jiná kọkùnrin yẹn kọjá lọ ẹ mọ̀ kílẹ̀ èyí tó yẹ kẹ́ fi sọ̀rọ̀ síta kí àwọn ọkùnrin míì tí wọ́n dìsá láti má wà responsible kó lè yíwà padà kó mọ inú yín sí wọn ẹ wá máa pọtí ilé kan vengeance is lord ọlọ́run ló máa ṣèdájọ́ ẹ̀yin gangan ń ṣèdájọ́ nínú yín torí inú yín ẹ fi ń ṣépè fún ìgbà míì ẹ máa wẹ̀ níwòwò ẹ máa máa fọwọ́ gba ojú òbò yìí báyìí pé alágbájá ọmọ lágbájá àdàbí tó ò bá dóbò yìí àdàbí tó ò bá mu ọmú yìí àdàbí tó ò bá fi ọwọ́ sí òbò yìí ó mọ bímọ tó dá mi dá bó ṣe máa rí fún èrè ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìtẹ́ tẹ máa help àwọn ọkùnrin tí wọn wà responsible kan lè wà responsible tàbá wá ṣe update ẹ wá máa ní vengeance is lord ọlọ́run nìkan ni i have decided to forgive irọ́ ni mélòó nínú yín ni ò kí ń gba ojú òbò láàárọ̀ tó bá wẹ̀ tó fi ń ṣépè fún àwọn ọkùnrin tó dá wọn dábùkátà ẹ lọ jókòó anyway ní ọjọ́ thursday mo ní máa fi owó sí mo dẹ̀ láwọn kan tó ti support mi pẹ̀lú owó a máa ṣe ètò lórí oríṣiríṣi style oko èyí tó o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin wàá sọ wàá describe ẹ̀ fún wa wàá sọ reason tó ṣe like ẹ̀ wàá sọ bí wọ́n ṣe ń do àwọn style bọ́n ṣe máa ṣe bóyá dọ́gì ló fẹ́ sọ ni o báwo náà ṣe ń ṣe dọ́gì báwo ló ṣe máa ń ṣe tó bá fẹ́ ṣe kí ni reason tó ṣe yan dọ́gì láàyò bóyá missionary ló yàn láàyò ni o kí ni rísì tó ṣe na dá eh, missionary láàyò níbo ni okó yẹn máa ń kàn nínú ẹ ṣó máa ń dèdàjì ni ṣó máa ń kanú ni ṣé nítorí kó ba lè kanú dáadáa tó bá fẹ́ ṣe missionary báwo ló ṣe máa ń filẹ̀ báwo ló ṣe máa mú ọkùnrin mọ́ ara ẹ irú àwọn nǹkan báyìí ó ní a máa ṣe bóyá spoon ni o bóyá wheelbarrow ni o ẹ oríṣiríṣi ni but a máa ṣe ní ọjọ́ Thursday gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí fún matchmaking mo rí i but torí pé mò ń ṣiṣẹ́ rí pé mo ti múra night ni mò ń ṣe màá come back to you don't worry i will get back to you i promise by thursday tá máa ma ṣe ètò yẹn mo máa ṣe update ẹ̀yin obìnrin wo tó bá mọ̀ wípé ọlọ́run mo fẹ́ kọ́lọ́run kó bless ẹ but má parọ́ kò sí oògùn obìnrin tí ọkùnrin ò bá tọ́ ọmọ tó ń ba ọkùnrin yẹn gbèrò rẹ̀ èmi ò ní bá ọkùnrin yẹn gbèrò rẹ̀ tí ò mi tọ́mọ tó dá mi dá mi ní bá gbèrò re mi ní ṣàdúrà fún mi ní ro burúkú sí bọ̀ mi ò ní fi ẹnu mi súre fún torí wípé àtitọ́ àtijọ́ tọmọ kò easy so tí n bá wà ní ṣù yẹn o tọkùnrin ò bá bá mi tọmọ tó jẹ́ mi nìkan ni mo dá sí ẹnu mi ò ní gbófo ṣùgbọ́n mi ò ní ṣépè mi ìdẹ ní kúnlẹ̀ gbàdúrà pé ọlọ́run jọ bá mi gbé ọmọkùnrin sókè ọlọ́run jọ bá mi ṣàánú fún mi ní sọ bẹ́ẹ̀ bó bá jẹ́ àlè ló ń bá mi tọ́jú ọmọ bó bá jẹ́ boyfriend ló ń bá mi tọ́jú ọmọ níwọ̀nba tó ní boyfriend yẹn ni màá gbé sórí màá kódà kó ti bí mẹ́wàá kódà kó ti bí twenty òun ni màá máa ṣàdúrà fún òun ni màá máa ṣàdúrà fún bó dẹ̀ wo ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin bó ṣe rí lọ́dọ̀ gbogbo obìnrin nìyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ wípé àwọn àlè ló ń bá wọn tọ́jú ọmọ ní chékélé àlè yẹn ló ní glory ẹ̀yin kọ̀ wá ń bẹ̀ ni ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ̀ ń láti wá sọ̀rọ̀ síta ní ti tẹ̀sí máa sọ̀rọ̀ ni pé ẹ bá wa jẹ́ kí àwọn ọkùnrin bóyá wá lè jẹ́ kí wọ́n wà responsible má ṣe update yẹn a dẹ̀ máa ṣe show yẹn ọ̀la ni máa parí night mi so mo ní time níjọ Thursday and Friday Ni agbára ọlọ́ọ̀ a ṣe ṣàbáríkòlò níjọ kan a ṣe show fàájì níjọ kan ṣe wá rí show different styles of uh, style of okodido yẹn ó máa attract price ẹ mọ̀ pé owó yẹn máa fi encourage àwọn èèyàn ni ó máa ó máa attract price first price ó máa attract second price no. ó máa gbà third price no. Ma gbà Ati àwọn obìnrin tó bá tó gbangba sùn lọ yẹ pé gẹ́gẹ́ single parent gẹ́gẹ́ bí obìnrin tó dá tọmọ ìjọ òun ṣàdúrà ṣàdúrà ló ń ṣe fọ́kọ àbí èpè ló fi ràn lọ́wọ́ ẹ àwọn yẹn náà obìnrin tó bá tó gbangba sùn lọ yẹ tí ò parọ́ níwájú Ọlọ́run àti èèyàn àáfò náà ní price ọlọ́run ló ṣe kò ń ṣe mí ẹ má gbàgbé òṣàbàríkòlò dot com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ torí ìwọ tó o bá sì wá sọ́dọ̀ mi tó bá wá fún obìnrin ó sì máa sanwó so bẹ́tà kó kọ́kọ́ rẹ́gísítà lórí ṣàbàríkòlò wá ti ní registration ẹ̀ máa mọ̀ then eh, ilẹ̀ danabit homes and properties náà ẹ jọ ẹni tó bá fẹ́ rà ẹ kàn sí mi kí n lè fún yín ní kẹ́ máa sanwó yẹn díẹ̀díẹ̀ alubarika apartment náà ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ travel number fifteen balẹ̀ ṣe kò ní street Eh, estate Ajawo estate Lagos zero nine zero two five two five two four six one ni nọ́mbà wọn. I am not talking about Iyabeji here that this man said Iyabeji left him alone. Láti ìgbà tí Iyabeji ti wá left him eh, eh, left him alone. Kí ni àwọn ìgbésẹ̀ tó ti gbé even after tí Iyabeji já sí tó bọ́ síta tó wá sọ̀rọ̀. Ìgbésẹ̀ wo ló ti gbé? Ìgbà mélòó ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ máa fẹ́ aṣọ ìgàn mélòó ló ti rà fún àwọn èjìrẹ́ yẹn pé aṣọ ọ̀pá mẹ́fà rẹ o ejire ara àṣokùn ẹ̀yìn méjèèjì ẹ pín ní three three yard o àpò ẹ̀wà rẹ o àpò gàrí rẹ o bẹ́ẹ̀ tiẹ̀ ní jẹ́ bó tiẹ̀ jẹ́ pé máa pín fáwọn èèyàn lórí social media ni mo rà mo wà wá sílé yín ó yá àpò ẹ̀wà àpò gàrí òun rèé tó bá wù lo lọ sọnù mo ṣáà ti rà wá ẹ mélòó ló ti ṣerú ẹ ẹ má ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là àpò gàrí rèé àpò ẹ̀wà rèé mo ti wá wá sílé yín mo rà wá sílé yín ẹ mélòó ló ti ṣerú ẹ tẹ́ ẹ ti rí agarawa òróró rèé ìyá àbejì tó bá tiẹ̀ fẹ́ lọ gbé fáwọn àwọn aláìní ṣùgbọ́n mo rà wá sí ẹtẹ́nu bá jojú àti òun rèé ó yá mo wà wá sílé yín ẹ̀mí ìnáwó ti ṣe àní àwọn kan ò ní kan ṣe èmi ò bú ìyá àbejì torí pé òun ló wọ bàtà ló mọ ibi tó ti ń tà lẹ́sẹ̀ àwọn ọmọ yẹn lèmi ò kàn fẹ́ kọ́ expose bẹ́ẹ̀ yẹn ìyá àbejì lè bá wọn fa anything but ẹ má sọ̀rọ̀ pé kinní kan látijọ́ tí ó ti padà wá sórí ibi tó ti sọ̀rọ̀ àpò gàrí mélòó lẹ rí tó ti ṣe tó ti sẹ́ẹ̀dì sáwọn ọmọ àpò ẹ̀wà mélòó lẹ rí tó ti sẹ́ẹ̀dì káwọn ọmọ yẹn tiẹ̀ lọ fi tọrẹ wọn ò nídìí ẹ̀ lóòótọ́ garawa òróró mélòó aṣọ mélòó ló ti rà aláwọn kan wà tó jẹ́ pé sẹ́ àwọn obìnrin kan wà tó jẹ́ wípé aṣọ ọ̀pá mẹ́fà àjẹ́ ọkùnrin àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ aṣọ ọ̀pá mẹ́fà wọn ò jẹ́ ọkùnrin ẹwà wá ní yẹn jókòó ẹwà wá ní ẹ wá yẹn jókòó kó ṣàdúrà fọkọ fọkùnrin yẹn làdúrà ti fẹ́ wá ẹ má jẹ ká tọra wa wu èèyàn láti forgive but ẹ̀mí èèyàn ò ní lè forgive ìyà téèyàn jẹ àdágbé àdáfà àti wípé ìwọ nìkan oh, forgiveness yẹn ò ní wá ẹ kò ní wá àdúrà yẹn ò ní wá láti nú èmi sọ tòótọ́ fún yín gbogbo àwọn vengeance is Lord forgiveness is from the Lord ìrọ̀nà pa fún yín forgiveness yẹn ò ní wá kò ní wá láti nú èyàn ò ní lè ṣe é áwù ẹ kò ṣe wàhálà nu báyìí kọ́ láti ṣàdúrà fọkùnrin ẹnu yẹn áwùwo ni ọ̀rọ̀ tó máa jágbà á fẹ́ sọ pé wàá kọ̀ ní pé olórí burúkú á jáde mẹ́sẹ̀ lọ́wọ́ olóríire wàá fẹ́ ṣàdúrà àdúrà yẹn ò ní jáde torí ọkùnrin yẹn ní kò múùvù ẹ kò ní kò múùvù ẹ tó bí ò bá ní kò kàn ó ní kò kàn i'm telling you ẹni tó ní tí ò fi kí ló fẹ́ máa kú lórí ẹ̀ fún tó máa fi ní kọ́dọ̀ ń bless ẹ bless ẹ lórí kí ni ìgbà tó kí ló fẹ́ jẹ́ ń bẹ̀ o ò ní ṣépè fún pé kọ́dọ̀ má bless ẹ bọ̀ ọlọ́run bless kò bless kò kàn ẹ́ àmọ́ ṣáá gbogbo ọkùnrin tó bá ti fi responsibility ẹ̀ tí ò bá ti ṣe tóbìnrin bá ti ń ṣe ó máa máa pọ́n ni igbe kò sí kò sí ò ní tán lẹ́nu wọn bí ẹgbẹ́ ẹ̀ bá náwó ojú ló máa máa ná bẹ́gbẹ́ ẹ̀ bá ń ṣe nǹkan rere nǹkan rábaràba ló máa máa ṣe gbogbo àwọn èèyàn á rí pé ó ń rùn gbogbo àwọn èèyàn á rí pé wẹ́ẹ̀ ò tó ẹnu ẹkùnrin tó bá ti wà tó bá ti sọ pé ó kéré ó kéré ó kéré mi ò lè ṣe ó kéré mi ò lè ṣe I'm telling you ẹwẹ́ ò lè tó ẹnu ó ti ta birthright ẹ̀ fóbìnrin ó ti tàgbésí ayé ẹ̀ fóbìnrin obìnrin á dẹ̀ máa lo star á lo good eye á lo ọjọ́ ayé ẹ̀ á lo ọjọ́ iwájú ẹ̀ á lo àtúbọ̀tán ẹ̀ mọ́gbà ọwọ́ ẹ̀ ò ní tó ẹnu i'm telling you gbogbo ọkùnrin tó bá ti fi nǹkan tó yẹ kó ṣe rẹ̀ ẹ mọ̀ pé kóbìnrin kóbìnrin irú èmi tọkùnrin bá ṣe fún mi máa ń wẹ̀ láàárọ̀ máa kọ́wọ́ bòbò mi máa máa ṣàdúrà fún ni bọ́kùnrin ò bá dẹ̀ ṣe fún mi náà máa tún kọ́wọ́ bòbò mi náà máa tún máa ṣe kàn míì náà ni ẹ <laughs> kò ju yẹn lọ i'm telling you and bó ṣe rí lẹ́ra gbogbo ọkùnrin nìyẹn báwo lobìnrin ṣe máa dá wà tó máa fóbìnrin lóyún tó jẹ́ pé òun ló máa dá gbọ́ bùkátà ọmọ ò ní tọ́jú obìnrin ò ní tọ́jú ọmọ ó wá ní ká yí ẹ̀dá oníkọ́jú ẹ̀ lọ síwájú oníkí ìmọ́lẹ̀ tàn láyé ó kúnkún bíríbírí ló máa ṣú nínú ayé ẹ̀ òkùnkùn biribiri ni ìmọ́lẹ̀ kankan ò lè sí bẹ̀ èèyàn nǹkan tẹ̀yìn ò lè gbà ẹ wá máa ní fìjà fọlọ́run jà fọwọ́ mi ní kò ṣe pé bí ò ṣe pé èpè ti ṣe fìjà fọlọ́run jà forgiveness is God níbo ni forgiveness yẹn ti fe wa níbo tí ìwọ ọkùnrin ti wọ́n jẹ́ pé bí wọ́n ṣe ṣe ni ìyá ọmọ ṣe ṣe àwọn ọmọ yẹn máa rí rádaràda ni àwọn ọmọ yẹn máa rí játijàti ni níbo ni forgiveness yẹn ti wa fe wa ayé tiwọ tó jọkùnrin ò dáa o ò dẹ̀ gbìyànjú láti jẹ́ ká yé ọmọ ẹ̀ dáa ẹ wá ní forgiveness ẹ wá gbọ́ ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níta ń sìn obìnrin tí ò bá yìí kíkọ ọmọ ẹ̀ obìnrin olórí burúkú obìnrin ni mi ní kẹ́ má yìí kíkọ ọmọ yín ọkùnrin náà o bó ṣe mọ̀ pọ́kùnrin máa gbéyàn sílé obìnrin náà máa ń sábà fìyà jẹ tó rọ́ máa fi sílé obìnrin tí ò bá sọ ọmọ ẹ̀ obìnrin di ọkùnrin débi wípé a dúró déédéé irú èmi ń sìn tí bá fi téèyàn kan bá fìyà jẹ mí èèyàn kankan lè fìyà jẹ mí ìyà tí bá fi jẹra mi ni èmi gan ti dọkùnrin ọlọ́run èmi ni mo fìyà jẹra mi kò sẹ́ni tó lè fìyà jẹ mí láyé àfọlọ́run ọba kò sí mi ì tí ì rí ọkùnrin náà àfi ọlọ́run ọba nìkan ló lè fìyà jẹ mí mi ò rí ọlọ́run nìkan ló lè fìyà jẹ mí bẹ́ẹ̀ náà dẹ̀ ibi tí mo máa gbé ọmọ mi sí nìyẹn gbogbo obìnrin tó bá wà níbí ìyá méjì ò gbúdọ̀ jókù gbẹ̀yìn àwọn ọmọ yín obìnrin mi ní kẹ́ má tọ́jú àwọn ọmọ yín ọkùnrin o bó ṣe mọ̀ pọ́kùnrin máa gbóbìnrin sílé ni àwọn ọmọ yín obìnrin ṣe pàtàkì láti equip wọn wọ́n ṣe pàtàkì láti sọ wọ́n di ọkùnrin mi ní kẹ́ sọ pé kó má gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu o wọ́n ṣe pàtàkì láti mú wọn dúró ṣinṣin bí ọkùnrin wọ́n ṣe pàtàkì láti lè sọ nǹkan tí mo sọ yìí pé lórí ilé ayé yìí láyé yìí mọ́ láyé yìí mọ́ kọ́ bóyá ayé tó ń bọ̀ ọkùnrin kan ò lè fìyà jẹ mí mọ́ láyé bóyá ayé tó tún ń bọ̀ kò ń ṣe ayé yìí mọ́ kò ń ṣe ayé yìí mọ́ ayé tó tún ń bọ̀ ni tí Ọlọ́run bá fún mi ní ọrẹ ọ̀fẹ́ láti wá bọ̀ ní ayé yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn kan sọ níjọ́ yẹn pé màá fìyà jẹ ojú àṣẹ kìíní kan ní ayé mi ò sí lọ́wọ́ ẹ̀ ọkùnrin kan ò lè fìyà jẹ mí ẹ̀yin obìnrin tẹ́ wà lórí pláfọ́ọ̀mù ìrìn àjò tẹ́mi náà dẹ̀ ń rìn nìyẹn pé ọkùnrin kò lè fìyà jẹ mí ọkùnrin kò dẹ̀ gbúdọ̀ fìyà jẹ ọmọ mi ẹ lọ rin ìrìn àjò yẹn ẹ yìí equip ọmọ yín obìnrin ẹ gbé àwọn ọmọ yín obìnrin ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi sí orí wọn nísìnyí pé àwọn nǹkan kan wà tí wọ́n ti gbà táwọn ò gbúdọ̀ gbà tó jẹ́ no no no wọn ò gbúdọ̀ gbà pé kọkùnrin náà wọn wọn ò gbúdọ̀ gbọ́rọ̀ àlùfàǹṣá kò sí excuse tí ọkùnrin kan bá gbá ọmọ mi báyìí àfi tí mo sì sọ fún níjẹta ọlọ́run àfi tí ò bá sọ fún mi i don't care máa lọ fúnra ara mi ni máa mú kúrò ń bẹ̀ fúnra mi àfi tí ò bá sọ fún mi kó má dẹ̀ kọjá ààyè ẹ̀ kó má take ọkùnrin for granted but tí ọkùnrin kan bá gbé ọwọ́ sókè lú ọmọ mi lú ọmọ mi ah àfi tí mi ì bá gbọ́ so ìyọ̀nà méjì ò gbúdọ̀ jòkú gbẹ̀wò obìnrin ìwọ tí ọkọ ti lù ó gbúdọ̀ múra o gbúdọ̀ múra kó má lu ọmọ ẹ̀ wọ́n ti lù ẹ́ wọn ò gbúdọ̀ lu ọmọ ẹ̀ hmm, ìwà tí mistake tí wọ́n ṣe tó fi lu tó fi lu ẹ́ o ò gbúdọ̀ jẹ́ kí mistake yẹn ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọ ẹ̀ kó lu ọmọ ẹ̀ ẹni tó gbọ́wọ́ sókè tó lurú àwa yìí ọwọ́ yẹn ọlọ́run fi ṣe rere ni bọ̀ má wàá jẹ́ kó lu ọmọ ẹ̀ so ọkùnrin kan ò lè ṣerú ẹ̀ fẹ́mi ọkùnrin kan mi ò tí ì rí mi ò tí ì rí mọ́ ní ọjà ayé yìí ah oníkálùkù aṣọ dẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni níbi tí mo bá délé ni mo ti òní mo ti yá má jìyà mo ti ń lọ bí iṣẹ́ mi mo ti lọ láàrin mo ti dé mo ti sùn mo tún ti ń lọ sìn ẹ kí má ṣiṣẹ́ mi gan owó tí mo ń gbà as a nurse ó ti tó mi ó ti tó mi ṣé ọkùnrin kan wá ní òun ya wèrè òun fẹ́ nà mí àbó òun fẹ́ gbọ́wọ́ sókè ìwọ obìnrin tó bá wà lórí platform yìí equip ẹ obìnrin ìyà tó jẹ ọmọ ẹ̀ ògbúdọ̀ jẹ tó bá jókòó torí má jẹ́ ká tanra wa ọkùnrin will always be ọkùnrin kò dẹ̀ lajú ẹ̀ lẹ̀ kó bá ọmọ ẹ̀ wo ọkọ gidi wọn ò gbúdọ̀ lu ọmọ ẹ̀ máa sọ fún ọmọ yẹn lórí pé má gbà kọkùnrin kan gbé ọwọ́ sókè lù ẹ́ máa sọ kó máa rọ́ kokokoko ifá adití ẹ̀ kò dẹ̀ close kò bond mọ́ ọmọ ẹ̀ obìnrin débi pé kò sí nǹkan tí ò lè sọ fún ẹ kò dẹ̀ gbé ọmọ ẹ̀ dé position débi wípé ọkùnrin gan mọ̀ pé atótilétọ̀ ni kó tó jọba anyway a máa pàdé níjọ́ Thursday gbogbo ẹ̀yin èèyàn mi God bless you all ẹ̀yin obìnrin e ṣàyàn ojú yín iṣẹ́ ni ògùn ìṣẹ́ ẹ ní E ẹ ní jìṣẹ́ tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ ẹ má dẹ̀ jẹ́ kọ́kùnrin kan sọ yín di wèrè o depression is real o mo ti yẹ yín àwọn ọkùnrin tó dá sí gbogbo ẹ̀yin bàbá rere ẹ̀yin bàbá tòótọ́ ẹ̀yin ọkùnrin tó da tẹ́ ẹ lóko tẹ́ dẹ̀ ń fi owó yín tẹ́ fi ń tọ́jú ilé yín àtọ̀nà yín oko yín ò ní dẹnu kọlẹ̀ bí ìdówó ọlọ́run bá mi dáàbò bò yín ọlọ́run bá mi ṣàánú fún yín ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́gun sí ẹ̀yin bàbá tẹ́ ẹ mọ̀ pé ẹ ṣẹ́gun sí ní agbára ọlọ́run ẹ jẹ ẹ̀gúsí yẹn bó ẹ̀yin bàbá tẹ́ ẹ ṣẹ́gun sí tẹ́ ẹ wá fẹ́ lọ máa jẹ ẹ̀gúsí ẹ̀gúsí yẹn á dàbẹ̀ nípa díẹ̀ farabalẹ̀ kan lẹ́nu yín ni o ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́gun sí á farabalẹ̀ kan ni o bọ̀ èyí tẹ́ ẹ ṣẹ́gun sí lágbára ọlọ́ ẹ jẹ́ ẹ fiyán jẹ́ ẹ fẹ́ bàjẹ́ ẹ jẹ́ ẹ momi ayọ̀lé bọ̀ èyí tẹ́ ẹ ṣẹ́gun sí àbí tẹ́ ẹ bẹ́ṣu tẹ́ ẹ fẹ́ jẹ́ṣu ẹ nílè rí jẹ o ó dàbọ̀ sabarikolo dot com á tún máa ríra láyé apàdé ìjọ thursday bye for now.